ìdíje iṣẹ́ ọpọlọ tí àwọn akópa fojú rí láwọn iléèwé ìjọba àti aládàáni láti iléèwé girama tí wọ́n pèsè síbi ìdíje ọ̀hún láti figagbága láti borí ara wọn kí wọ́n sì gba ẹ̀bùn tó dára jùlọ nínú ìdíje náà. àwọn akópa ló fi ara hàn nínú ìdíje àkọ́sórí ewì àríyànjiyàn tanimọ̀ sípẹ́lì ijó jíjó àti eré ìtàgé láti fi ẹ̀bùn wọn hàn kí wọ́n sì dá àwọn òǹwòran lára yá. ọ̀gá àgbà iléèwé ológun ojú omi ti Abẹ́òkúta rọ àwọn ọmọ ilé ẹ̀kọ́ láti máa ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ìfèròwérò papọ̀ fún ìṣọ̀kan orílẹ̀-èdè yìí. ẹ̀bùn ìdánilọ́lá ni wọ́n fún àwọn akẹ́kọ̀ọ́ tó perégedé jùlọ nínú ìdíje ọ̀hún láti iléèwé Navy Secondary School àti àwọn iléèwé mìíràn tí wọ́n fìwé pè é